الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه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 eléyìí tó ṣe pé ẹ máa rí láwùjọ àwọn ọmọ ènìyàn níbi tí òdodo ọba ti rí ìdíjókòó tó ṣe pé ìbàjẹ́ àti ìranù iná ni àwọn ènìyàn ń dìbò fún òun náà ni wípé wọ́n á máa pé ẹdí kásẹ̀sì báwọn èèyàn ti ṣe ń ṣe nítorí kó lè bá àríbi ti ṣe rí a sì ti máa pé ẹ̀sìn tí wọ́n pè ní ẹ̀sìn òun náà ni qala Allahu qala àti dáná bí sallallahu alaihi wa òun là ń pè lẹ́sìn ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn sóríire yóò máa wádìí ní gbogbo ọgbà láti mà báwo la nàbì sallallahu alaihi wasallam ṣe àti wípé ṣé ìta ń ṣe yìí sì dọ́gba pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìwà burúkú kan wà eléyìí tí wọ́n pè ní ìmáà ìmáà gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ al-imam ibn al-athir rahmatullahi alayhi wọ́n ní alladhi la ra'ya lahu. الذي لا رأي له ولضعف عقله يتابع كل أحد على رأيه wọ́n ní ọ̀nà lẹ́ni tó ṣe pé òun ọ̀dá èrò tiẹ̀ ní nígbà tó ṣe pé ọpọlọ rẹ̀ lẹ ntí àwọn èèyàn bá ti rò iná ló náà máa bá wọn ṣe kì í dá tiẹ̀ rò kì í sì ṣe pé ó mà pélé yìí ló dáa ló ṣe ń ṣe eléyìí ọ̀dà ló ṣe pàtì ìwà burúkú ni ìwà yìí eléyìí ló mú kí anabi muhammed sallallahu alayhi wa sallam kọ́kọ́ ìwà yìí fún wa anabi sallallahu alayhi wa sallam nínú hadithi xudayfa ibn al radiyallahu anhuma qala qala rasulillahi sallallahu alayhi wa sallam la takunu immaca taquluna in axsana annaasu axsanna wa in dalamu dalamna. ولكن وطنوا أنفسكم ولكن وطنوا أنفسكم إن أحسن الناس أن تحسنوا وإن أساءوا فلا تظلموا رواه الإمام الترمذي وهو حديث حسن النبي صلى الله عليه وآله وسلم أما jẹni tí o máa sọ kóbi táyé bá ń yí lọ làwọn náà máa bá wọn yí lọ nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni tó pọ̀jù títakùtọ lọ ni wọn máa takùtọ lọ wọn yìí fìgbà kan fẹ́ tẹ̀lé ta nabi sallallahu alayhi wa sallam ní ìgbà tí wọn náà bá wa sọ yìí pé nítorí ayé bá ń ṣe ni wọn náà máa bá wọn ṣe ọ̀nà tí wọ́n bá ń gbà ni wọ́n náà máa bá wọn gbà ibi tí wọ́n bá ń yí lọ ni wọ́n náà máa bá wọn yí lọ ó dájú pé wọ́n náà ṣe ti ọ̀dà o sì dẹni tí ń tọ ojú ọ̀nà tó burú bẹ́ẹ̀ sì ni ibi tí wọ́n náà máa yí sí lọ́pọ̀lọpọ̀ gbà yóò jẹ́ ibi tí ò ní dá tàtúbàtàn rẹ̀ ò wò. torí ẹ ẹ mẹ́sẹ̀ jẹ́ni tí ó máa sọ pé táyé máa ń ṣe rere àwa náà máa ṣe rere tó bá sì di pé gbogbo èèyàn yí padà wọ́n di alábòsí kò sí tó burú nu kí àwa náà ká di alábòsí rárá o anabi sallallahu alayhi wa sallam wọ́n ní tó dáa ní pé kẹ́ ẹ rọra yín ẹrọ ra yín fún dáadáa ṣíṣe ẹjẹ ni tó sọ pé ọmọ ṣe dáadáa ní gbogbo ìgbà àwọn èèyàn ṣe dáadáa yín náà ṣe dáadáa táwọn èèyàn bá tiẹ̀ wá ń ṣàìdá tó di pé wà bò ni wọ́n ń hù ẹ̀yìn ẹ̀ má ṣàìdá o dáadáa ni kẹ́ ẹ máa ṣe. Al-Imam Tirmidhi òun ló wa. ẹ rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní ìgbà tó bá sọ sẹ́nìkan ikú bẹ́ẹ̀ sìn ọlọ́wọ́n bá ti ṣe pálá sẹ́ni nítorí ọlọ́wọ́n bá ń ṣe ká sẹ́ni ọlọ́wọ́n bá ọ̀ṣẹ̀ ká sẹ́ni kan báyìí àwọn èèyàn máa dán wọ́n lè sọ wa tó ń sọ yìí báyìí wọ́n nìkan ló ma nípa rẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run ìpè tó ń sọ yìí ó ń bẹ nínú alukur'an ó sì ń bẹ nínú sunna anabi sallallahu alayhi wa sallam àti pípa pàgán bẹ́ẹ̀ làwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam ṣe wàá rí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ adá ọlọ́run ìpè tó bá jẹ́ pé ọ̀nà ni tó bá sì jẹ́ pé ń bẹ nínú alukur'an àbí bá ń bẹ nínú sunna anabi sallallahu alayhi wa sallam àwọn táwọn fi ń ṣe bàbá bàbá nídìí ẹ̀sìn ọlọ́run ó dájú pé wọn ò bá máa ṣerú ẹ̀ nídìí ẹ̀sìn ọlọ́run àwọn ẹni táwọn kà kan síwájú nínú ẹ̀sìn ọlọ́run tó ti mú àwọn mọ̀mọ́ tó ti mú wọn mọ̀mọ́ sí tó sì mú wọn mọ̀pọ̀ àwọn lọ sídìí rẹ̀ àjẹ́ nǹkan yẹn kò sí nínú ẹ̀sìn ọlọ́run à anta a'lamu am hum ṣé wàá lọ mọ̀jú ni àbáwọn bàbá bàbá yẹn eléyìí ìmàríyà ni wọ́n ń pè é wíwí ibi tára yín yí lọ láàmú bá wọn yí lọ kọkàn wa bí wọn mọ̀nà àwa náà mọ̀nà bí wọn bá sì sìn náà jẹ́ kí gbogbo wa ká sìn lápapọ̀ gẹ́gẹ́ bí wọn ti sẹ́ máa ń sọ ní ayé jahiliya wàhálà ẹnà ilà min ghadhayyati in ghawawtu wa in arshad ghadhayyatu arshudu ọ̀kan nínú wọn lèmi tí wọn bá mọ̀nà èmi náà mọ̀nà tí wọn bá sì sìn náà jẹ́ kí gbogbo wa jọ sìn lápapọ̀ nídìí ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn kì í fi ìwà afọ́jú wọn kì í fi sin lọ́n bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ẹjọ́ káwọn náà máa ṣe bẹ́ẹ̀ wọn kì í fi sin lọ́n ṣé wọn lọ́ọ́ mọ̀jú ni àbáwọn bàbá bàbá yìí rọ́ lásán ṣé ńgbà tó wá dàgbà jù wá túmọ̀ sí pé wọn lọ́ọ́ mọ̀jú àbẹ́jọ́ ń tanra yín jẹ ẹjọ́ parí papọ̀ ẹjọ́ dáríjọ pọ̀ nídìí àìmọ̀kan ẹjọ́ ń ṣera yín lórúkọ pé ìran yín lọ́wọ́ torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa kò rárá kéèyàn wá sọra rẹ̀ dẹni tí ò ríran lẹ́yìn ìgbà tí ti ń ríran kó sọra rẹ̀ dẹni tọpọlọ rẹ̀ sọnù lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti ṣe lọ́lọ́pọlọ kéèyàn sọra rẹ̀ adití lẹ́yìn ìgbà tí ti ń gbọ́rọ̀ ó yẹ kó lo ọpọlọ rẹ̀ kó lo làákàyè rẹ̀ ntí o bá yọ fasalu ahlẹ̀ zikiri in kuntum la ta'lamun máa ṣèbéèrè lọ́dọ̀ àwọn ẹni tó bá mà nítorí pé kí wọn náà lè ba aláǹfààní àti màntọ́ mà kí wá sí pé ó máa wà òkọ́ ṣe wípé nǹkan tí wọ́n bá ti ń ṣe làwọn náà máa ṣe kí sọ Ọlọ́run bá ló sọ àwọn eléyìí ẹ lélẹ̀ fún ọ lásìwájú pé ní tí wọ́n bá ti ṣe kọ́ ọ máa ṣe ní tí bá sọ fún ẹ ẹni tó fi sílẹ̀ fún ọ lẹ́ni àwòkọ́ṣe tó gbọ́dọ̀ máa tẹ̀lé onáàlà nàbí wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ni laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára nàbí wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ànàbí lèyìn wọ lèyìn wò kọ́ṣe kéèyàn ó sì ó lèyìn tọ́ orí paarẹ̀ kéèyàn ó láéláé ṣùgbọ́n àwọn èèyàn míì tí wọ́n ń kàkún yẹn tó ń gbé bàbàrà yẹn ó lè jẹ́ pé nínú ṣìnà ni wọ́n wà gbàtí wọn náà bá tẹ̀lé wọn kọ́ ẹnu kẹjọ pọ̀ nínú àgbọn ṣìnà ni torí ẹ ló ṣe wá látọ̀dọ̀ aṣíwájú wa abdullahi ibn mas'ud radiyallahu anhu oní kunna fil jahiliya na'uddu al-imma'ata alladhi yattabi'u an-nasa ila at min ghayri an yud'a wa inna al-imma'ata fikum al-yawma al-muhqibu al Ibn Mas'ud radiyallahu anhu ó ní síwájú kẹ́sì islam ó tó dé ẹni tá a máa pè ní yá bá wọn yí lọ síbi tí wọ́n yí lọ kó lè bá a rí bí ó ti ṣe rí òun náà lẹni tó ṣe pé ọmọ àtẹ̀lé àwọn èèyàn lọ síbi àti lọ jẹun tó ti pé wọn ò pé pé kọ́tẹ̀lé àwọn lẹ́yìn tójúbọlé ẹran lé núrù mo gbọ́ irú wọn wọn ni làwọn máa pè ní ìmàríyà àwọn ẹni tó ṣe pé ẹ jẹ́ àbá wọn yí lọ síbi tí wọ́n yí lọ kí irun tí wọ́n bá tọ́ sí wọn ó lè bá tọ́ sí wa abolóúnjẹ kú wọ́n ní irú wọn làá máa pè bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ṣe islam dé yìí gbólóyìn tó ti wá ní ìtumọ̀ mi o ìtumọ̀ tuntun tó ní òun náà ni kéèyàn ọkàn jẹ́ni tó ṣe é pé yọkàn máa wò àwòkọ́sí ẹnikẹ́ni nídìí ẹ̀sìn rẹ̀ ẹni tí ó máa wò àwòkọ́sí ẹnikẹ́ni nídìí ẹ̀sìn rẹ̀ òǹgàn àlàfọ́jú tí ọ̀rẹ́ ni fún pọ̀pà torí di eléyìí inna hadal amradi ẹ̀sìn ní tẹ́ẹ̀rí tá à ń ṣe yìí o ẹ máa wá wò tálẹ́ máa wò kọ́sẹ̀ nídìí ẹ̀sìn yìí ẹ̀sìn ní tẹ́ẹ̀rí tá à ń ṣe yìí ẹ máa wò tálẹ́ tẹ́ẹ̀ máa gbọ́rọ̀ rẹ̀ nídìí ẹ̀sìn tá à ń ṣe yìí ẹ máa wò tálẹ́ tẹ́ẹ̀ máa wà wò kọ́sẹ̀ wá rẹ̀ nídìí ẹ̀sìn tá à ń ṣe yìí kíkà sí gbogbo èèyàn wọ́n kàn yẹn nìkan nílé mọ́mú àdúgbò yín lọ́wọ́ adẹni àwòkọ́ṣe wọ́n yẹn nìkan nílé mọ́mú lu yín lọ́wọ́ adẹni àwòkọ́ṣe wọ́n yẹn nìkan láfa tẹ̀síìrì lu yín lọ́wọ́ adẹni àwòkọ́ṣe torí pé irú ẹyẹlẹyẹ wọ́tọ̀ ta ló yàn wọ́n. àwọn ẹni tó yàn wọn gan lọ́pọ̀lọpọ̀ gba àwọn gan ọmọ ń jẹ́ sin Islam sọ ẹni tí wọn á yàn fún ọ wọn àmọ́ pé àwọn bàbá yín nìyẹn ní tí wọn bá ti ṣe náà lẹ́yìn ó ṣe ètò wọn bá ṣe kí sara ẹsìn Islam eléyìí ló mú kọpọlọpọ sọnù láwùjọ ẹsì ti máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọrùn wọn ó lè jẹ́ pé páàbù ni wọn babaláwo ni wọn sọmọ ọmọ àwọn àwòkọ́sí babaláwo di ẹ̀sìn Islam ló kọ́ pé ẹ̀sìn Islam tó ní wọná tààràtà ní rọrùn sọmọ àwọn àwòkọ́sí alágbègbà ní di ẹ̀sìn Islam lórúkọ pọ́n sẹ́sìn Islam tó ní wọná ní rọrùn tó bá di lọ́la kéyàmù ọlọ́nkọ́ má sèmi pẹ̀lú rẹ lọ́ọ́ máa ná torí di eléyìí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ẹjọ́ àwọn ọ̀sẹ̀ ni wọ́n ń ṣe ṣe kì í sẹ́sìn Islam nìyẹn kìí ṣẹ̀sìn islam tọ́lọ́n sí ránà muhammed sallallahu alayhi wa sallam nìyẹn ẹ̀sìn islam yìí tọ́lọ́n sí ránà sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lọ́lọ́ ni a ṣe bẹ́ẹ̀ lànà bí ṣe nítorí pé lẹ́sìn islam nìyẹn. ìgbà tẹ́mi pẹ̀lú rẹ bá ti ṣe bẹ́ẹ̀ wà á rí pọ́rọ̀ òní máa takora wọn. torí pé tí wọ́n rí tó ń ṣe ń bẹnu alukur'an ètè mi rí tí wọ́n ń ṣe ń bẹnu alukur'an ìsì ń bẹnu sunnah nabi sallallahu alayhi wa sallam kí ni wọ́n wá ṣùgbọ́n bẹ́ẹ̀ lèmi gbọ́ tí bàbá tèmi ṣe bẹ́ẹ̀ mo rí tí bàbá tiẹ̀ náà ṣe wọ́n di ti bàbá rẹ mú èmi di ti bàbá tèmi mú bàbá ọ̀jọ́ bàbá ó dájú pé ẹ̀sìn òní jẹ́ ẹ̀sìn gbà náà torí ẹ̀ wọn kì í ṣẹ̀sìn ike bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ẹjọ́ àwọn oṣù ni wọ́n ṣe ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń ṣe kò dọ́gba ọ̀tàkùn tọ́lọ̀ fi rán nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam torí di eléyìí ló ṣe wá lọ́tọ̀dọ̀ kan nínú àwọn aṣíwájú wa rere ẹni tó ṣe pé orúkọ rẹ̀ ń jẹ́ al-Fudhayl ibn Iyad rahimahullah àwọn ṣàkíyèsí wọ́n rí pé ntọ́jú ẹ̀tọ́ tọ́jú ojú ọ̀nà tọ́jú lánàá nabi sallallahu alayhi wa sallam ẹni tó pọ̀jù nínú àwọn èèyàn wọn kì í ṣe ẹni tó pọ̀jù nínú àwọn mùsùlùmí wọn kì í tẹ̀lé ẹ rí i pé àwọn èèyàn máa sá fún lánàá nabi sallallahu alayhi wa wọn ò ní tẹ̀lé ẹni tí wọ́n ń tẹ̀lé wọn Fudayl sọ wípé ittabi' tariqal huda wala yadurruka qillatu salikin ojú ọ̀nà àmàna ni kò máa gbà ó má ṣe jẹ́ kí kékeré kékeré ẹni tí ń tọ ojú ọ̀nà náà má jẹ́ okó bọ̀ ọ́ ẹni tí ń tẹ̀lé ojú ọ̀nà ń wọ́n kéré jọjọ má kékeré wọn kó bọ̀ ọ́ kọ́ máa sọ pé tó bá ti pójú ọ̀nà ni àbá pọ̀ jọjọ bẹ́ẹ̀ ni láti ìjọ tí ọlọ́run bá ti ṣẹ̀sìn islam ránṣẹ́ àwọn ẹni tí ń ṣe kéré ju àwọn ẹni tí ń takò lọ láti ìjọ tí ọlọ́run bá ti ṣẹ̀sìn ránṣẹ́ sókè ayé àwọn ẹni tí ń tẹ̀lé tọ́lọ́run tí ń tẹ̀lé táwọn ànábì rẹ̀ wọ́n kéré sáwọn ẹni tí ó wọ̀ náà wa iyyaka wa tariqa ad-dalal wa la má jẹ́ kó tán ọ jẹ o nítorí pé ẹni tí ó parun pọ̀ ju ẹni tí ó là lọ má wàá jẹ́ kí púpọ̀ àwọn ẹni tí ó parun má jẹ́ ọ tán ọ jẹ. kí ló dé tó fi jẹ́ ipe tó wà lórí ẹ̀ ìsìnà paraku ni ìwọ náà sì ti ríran rí pé tó ń ṣe ọ̀dà ó dàbí àwọn káfíìrì ni ọ̀pọ̀lọpọ̀ káfíìrì ti rí pé táwọn ń ṣe ọ̀dà nítorí pé tó kó sínú takora wọn kò jọra wọn gẹ́gẹ́ bí àwọn alágbélébùú nìsín gẹ́gẹ́ bí àwọn Yahudi gẹ́gẹ́ bí àwọn abọ́gibọ̀ ọ̀pẹ gẹ́gẹ́ bí àwọn ẹni tó so yìí pé àwọn tí ò jọra wọn iná ni wọ́n fi wọn tí wọ́n ń sìn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà rí pé táwọn ń a bá wọ́n léèrè tá a bá náà tí tó wòye sí ni tẹ́ẹ̀tì rí kójú ọ̀nà tẹ́ǹtọ̀ sọ̀nà ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ ni àwọn náà rí pa àwọn nǹkan táwọn ń ṣe ọ̀tá kura wọn kò sóòótọ́ nínú ẹ̀ torí báwo la ṣe lè pa ọ̀kan táàtún papọ̀ mọ́kan táàtún sì kẹta kún tíṣirò gbogbo ẹ̀ wá jà sọ́kan yẹsẹ̀ ọ̀kan la gé sí mẹ́ta o làwa fi sọ̀rọ̀ àwọn padà o nǹkan ẹ̀yọ̀ ọ̀kan tó dá dúró gédégbé àtúnṣe kún kàn mí àtúnṣe kún kàn mí ọ̀dájú gbogbo èèyàn mọ̀ pé sírò rẹ̀ ọjà sí mẹ́ta àwọn sì lẹ́yọ̀ lọ́jẹ́ wọ́n ní gbogbo ẹ̀ takò lákàá ìlú ọ̀tọ̀ ṣùgbọ́n tó má àwọn má gba islam tó sì ma àwọn má pàǹtà wọn ṣe yìí tì ó ní wòye àwọn nípa àwọn wọn jọ wà lórí táwọn wà lórí ẹ̀ bó ti ṣe jẹ́ sínà yìí àwọn pọ̀ jọjọ kò wá lè rọrùn kéèyàn wá pọ̀ tó báwọn ti ṣe pọ̀ tó lórí táwọn wà yìí kọjá pé nìkan ò tí ì ríran rí kóòtọ́ ni ajẹ́ pé àwọn tó ti wa ṣẹ́kù lórí subhanallah eléyìí al-Mas'udi wọ́n kọrú ṣẹlẹ̀ báyìí nígbàtí ẹnìkan jẹ́ olórí Misra tí orúkọ rẹ̀ jẹ́ Ahmed ibn Tulun wọ́n lọ ránṣẹ́ pé ẹnìkan nínú àwọn al-Aqbat àwọn tó ń ṣẹ̀sìn alágbélébùú ní Misra lẹ́ni tó ṣe pé gbé ẹ̀sìn yìí hárí gan ó sì ń bá bàrà rẹ̀ púpọ̀ kàkà kó gba Islam olú máa ń gbìyànjú àti pa àwọn èèyàn wá sí di kí wọ́n wá sẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù ahmed ibn tolon tọ́jú olórí ọwọ́ aránṣẹ́ sí torí pé nùsí olórí náà ní kó pè yàn sẹ́sìn islam pàtó aránṣẹ́ sí tó dọ́dọ̀ rẹ̀ èyí ti rí èyí ti jẹ́ tí wọn náà ti ríran rí bí ẹ̀sìn alágbélébú tẹ̀ ń ṣe yìí kò ṣe déédéé pẹ̀lú làákàyè gbogbo àwọn kan tó takò làákàyè kúnú ẹ̀ ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe wí gan ni àwọn àtakò kúnnú ẹ̀ àwọn nǹkan tó sì kọ̀yìn síra wọn ọlọ́jà ara nínú ẹ̀ kọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dojú sún yẹn púpọ̀ ṣùgbọ́n tó mú mi má lè gba Islam òun náà ni pé mo wọ̀ tó mo wò sùn mo rí pé àwọn ẹni tí ń ṣe ń tà pè ní sínà yìí wọ́n pọ̀ jọjọ àwọn ọba ń bẹ nínú wọn jàrá àwọn ọlọ́pọlọ pípé lọ́jà ti rẹrẹ nínú àwọn táwọn jọ ń ṣe àwọn ọ̀maràn àwọn olóye wọ́n sì lọ bí rẹ́rẹ́ sọ wá ṣeéṣe. So, kápá àwọn èèyàn pọ̀ bí wọ́n ṣe pọ̀ tó nídìí tá à ń ṣe yìí pẹ́ẹ́nì kan tí wàá ríran rí pé ẹ̀rí òdodo kan ń bẹ tọ́tọ́ kà sí pódodo ni ìdínú tí mo fi ń ṣe o ò ríran rí o sọ wá ṣe é ṣe kápá nìkan ò ríran rí ẹ̀rí pé bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó ṣe pé ibi táyé bá ń yí lọ ni ẹja bá wọn yí lọ ìtọ́pọ̀lọpọ̀ wọn máa sọ ni pé ṣé gbogbo ń dáhùn ṣe bá ti ṣe pọ̀ tó yọ fẹ́ sọ pánù wọn nìkan ló ríran sọ wá ṣe é ṣe kọjá pánù ni. So, kọjá pé nìkan ò tí ì ríran rí pánù ní síwájú tiẹ̀ dákun fi wálẹ̀ lórí táǹsì bó bá já sí náà ní báwa láwọ̀ subhanallah eléyìí ló mú kọ́pọ̀lọpọ̀ sínà ọwọ́ látọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu kí ló yẹ ká máa ṣe lójoojúmọ́ ká lè bá a sóríire yéé ṣe pé bí táyé bá ń yí lọ làwọn máa bá wọn yí lọ pé tátẹ́gùn bá fẹ́ gbígbóná ẹ̀yin náà máa farada tó bá sì fẹ́ tútù ẹ̀ máa bá yí rárá o. òní ọgọdọ àìlímẹ àwọn òmùtẹ àìlímẹ tó o bá ti jí láàárọ̀ ojoojúmọ́ máa jí sáyé lẹni tó ní mà àbí kọ́ máa jí sáyé tí ń bẹ́ẹ̀ lọ́ọ́ yẹ ká rí jàmá jẹ́ ẹni tó ní mà tí sì ń wá lékún mà tí ò tiẹ̀ ní mà tí ń bẹ lórí bẹ́ẹ̀ lọ́ọ́ yẹ ká rí jàmá ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọ̀dààmú fún mà rárárárá àdààmú fún ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọlọ́lọ́mọ bíi tẹ́sẹ̀ rẹ ti tẹ̀ láàárọ̀ yìí nípa àwọn owó kò sì ní wá ìmọ̀ rárá rárá torí kí lọ́ọ́ fẹ́ fi ṣe àwọn wò pé kí ni tuntun ti ń bẹ nú ẹ̀sìn kí ni bùkátà káwọn mọ̀ nípa rẹ̀ nígbà tó ṣe pé tí wọ́n bá gbé ọ lórí òṣùwọ̀n tí nǹkan kan bá tún ju òdo ragadi lọ ń tọ́ ọ̀mọ̀nù lórí òṣùwọ̀n nípa ẹ̀sìn ó sì yẹ kéèyàn wá mọ̀ kò yẹ kéèyàn mọ̀ ọ̀hún òdo nípa ẹ̀sìn tó fẹ́ ṣe wàlìjẹ́nà nípa ẹ̀sìn tó fẹ́ ṣe sórí rẹ kò yẹ kó ọmọ àwọn òdo Ibn Mas'ud onítọ̀ bá jẹ́ olùmọ̀ sìjẹ́ni tí ọmọ wa mà ó ní wala taqdu imra'atan fi ma bayna dhalik mẹ́sì wá jẹ́ni tó fi tí máa ti jí sáyé ọmọ jí sáyé ni lẹ́ni tí ń sọ pé ibi táyé bá ń yí lọ làwọn ọmọ bá wọn yí lọ orí ibu ni o orí ibu ni èèyàn máa wá mà nínú ká ti dólùmọ̀ ká sì máa tọ́jú ẹ̀ torí pé ìmọ̀ náà bọ́ bá dolùmọ̀ ìmọ̀ ò lè sẹ́kù pẹ̀lú rẹ tó bá máa tọ́jú ẹ̀ ẹni tí ò tí wàá mà kọ́ máa wá mà lójoojúmọ́ ọlọ́run ọba aláàánú sí èèyàn ní máa gbìyànjú lójú ọ̀nà tọ́lọ́run kọ́lọ́run máa ràn lọ́wọ́ ọlọ́run kó ràn gbogbo wa lọ́wọ́ ó tún wá látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní ala la yuqallidanna ahadukum dinahu in amana amana. وإن كثر كثر فإنه لا أسوة في الشر ọdọwọ yín o ẹ mẹsẹ jẹ ẹni tó ṣe pé yóò gbé ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ yóò gbé kọ́ ẹnìkan lọ́rùn pébi tó bá wù ọ́ máa tukọ̀ ẹ̀sìn mi lọ a'udhu billah Ibn Mas'ud ẹ ṣọ́ra o ó ní ẹ ṣọ́ra o ẹ mẹsẹ jẹ ẹni tó gbé ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ tí ó gbé kọ́ ẹnìkan lọ́rùn pébi tó bá wù ọ́ máa tukọ̀ ẹ̀sìn mi lọ bá ọba ṣe nǹkan àgbàgbọ́ òdodo èmi náà gbàgbọ́ bá ọba sì ṣe kèfèrí kájọ máa ṣe kèfèrí a'udhu billah wọn lè gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ o torí pé kọ̀tọ́káwá àwòkọ́ṣe ẹnìkankan nínú aburú o kọ̀tọ́káwá àwòkọ́ṣe ẹnìkankan nínú aburú ẹni tó fi ṣe bàbá nídìí ẹ̀sùn ẹni tó mọ̀ wà àwòkọ́ṣe rẹ̀ nídìí ẹ̀sùn òun náà làwọn sàbí ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa torí pé àwọn àwọn náà lẹni tó ṣe kí wọ́n bá nàbí lò gbà àwọn lẹni tó ń mọ̀ nípa alukur'ani tó lọ ń sọ̀kalẹ̀ ó sojú wọn nígbà tí ń sọ̀kalẹ̀ ìntà sì ti torí rẹ̀ sọ̀kalẹ̀ ó yé wọn àwọn gan sì làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ lò tó lò láì sàṣejù tó sì lò láì sàṣe ètò àwọn gan gan lẹni àwòkọ́ṣe wa irú wọn gan lẹni tó fẹ́ ṣoríire máa wòkọ́ṣe tí wọ́n fi máa ṣoríire ọlọ́run ọba kò fi ìmálẹ̀ àti ìmọ̀nà alukur'an kò forí wọn kò fi ṣe wá kò ṣe wá lọ́kàn nínú ẹni tí ó sori rẹ láyé tí ó sì sori rẹ lọ́la al-qiyam aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu الحمد لله واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم يقول عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله dájúdájú àwọn ọjọ́ ńlá kan ń bọ̀ tí wọ́n ń kanlẹ̀kùn níwájú wa gbangbangba àwọn ọjọ́ ńlá yìí wọ́n jẹ́ ọjọ́ mẹ́wàá gbáko tí àwọn ọjọ́ tá à ń sọ̀rọ̀ wọn yìí tí wọn bá wọlé ní ọ̀túnla wọ́n sì lè wọlé ní ijọ́ mẹ́rin àwọn ọjọ́ yìí àwọn náà ní ashru dhil hijja ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhil àwọn ọjọ́ yìí ga jọjọ gíga wọn ó sì mú kí ọlọ́wọ́n bá kó fi àwọn ọjọ́ yìí kó fi bóra sí ọlọ́run ló dá gbogbo nǹkan kò sì sí ti ọlọ́run ọba ò sì lè bóra yàtọ̀ sí àwa tọ́lọ́run ọba dá tọ́lọ́run ṣe lófin lórí wa pété àbá bóra o a ò gbọ́dọ̀ fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run bóra orúkọ rẹ̀ tàbí ọ̀kan nínú àwọn àròyìn rẹ̀ ọlọ́ni wal fajr wọléyẹlẹ nàásùr ọlọ́run ọba wa ó fi àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù zilhijjá tí ń kalẹ̀kùn gbàgbàgbà yìí ọlọ́run ọba fi búra gẹ́gẹ́ bí alimam ibn kathir rahimahullahu ta'ala ti ti sọ nínú tafsiri rẹ̀ ó ní wọléyẹlẹ nàásùr almuradu ashru dhil hijja ìjọ mẹ́wàá àkọ́kọ́ ni nínú oṣù dhil hijja kí ni ti ọlọ́run bá tọ́sẹ́ kíkà máa fi àwọn ọjọ́ yìí ṣe nínú àwọn nǹkan tó pàtàkì jù tá a máa fi ọjọ́ yìí ṣe òun náà ni ìrántí ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run ọba tó ṣe sọ nínú suratul hajj ó ní wa yadhkuru ismallahi fi ayyamin ma'lumat kẹ́sì máa ṣe ìrántí orúkọ ọlọ́run nínú àwọn ọjọ́ tá a ti mọ wọn yín ni àwọn ọjọ́ wo làwọn ọjọ́ tá a ti mọ̀ náà Ibn Abbas radiyallahu anhuma òní ayyamul ashr àwọn náà lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul wàá tẹ́tí kọ́ gbọ́ o ọjọ́ ńlá ni àwọn ọjọ́ yìí ọjọ́ tó ga púpọ̀ ni ọjọ́ tó lọ́n pálí kọjá sísọ ni. nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀ eléyìí tí imaamu Bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma anna rasulallahi sallallahu alayhi wa alayhi wa sallam qaal mal camalu fi ayyamin afdalu min hadihi alcashr qalu wala aljihad qala wala aljihad illa rajulun. خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء النبي صلى الله عليه وآله وسلم ó ní kò sí ọjọ́ kan tí iṣẹ́ rere jẹ́ èyí tó lọ́lá jù tó tó àwọn iṣẹ́ rere tá a ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù Dhul-Hijjah àwọn sàádé wá bi Ànábì sallallahu alaihi wasallam léèrè wípé báwo ni torí pé al-jihad onídìrúwọ̀tò sẹ̀nàmìl islam òun náà ni ké ẹ̀yìn islam tó ga jù ṣé jihad náà kò lẹ́gbẹ́sẹ̀ rí tá a bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí anábìyẹn ní bẹ́ẹ̀ ni jihad gan kò lẹ́gbẹ́ rẹ̀ nínú ọlá àyàfi ẹni tó bá jáde o tó gbé ẹ̀mí àti dúkìá rẹ̀ tó gbé lọ sójú ogun tí ó wá padà bọ̀ wá sílé á ń bọ̀sibọ̀si dúkìá òun ló lè lọ́lá irú dáadáa tá a bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí sọlọ́n ọba wa kúkú nífẹ̀ẹ́ wa púpọ̀ ọjọ́ orí àlùmọ̀ yìí kéré jọjọ láàrin ọgọ́ta ni àti ọgọ́ta ó lé díẹ̀ ṣùgbọ́n o ọlọ́run mú kí àwọn àsìkò alálùbáríkà àwọn àsìkò tó níye lórí jọjọ kó máa bẹ láàrin àwọn ọjọ́ ayé ìjọ ànábì wa صلى الله عليه وآله وسلم sallam irú rẹ̀ náà lè tó tún bọ̀ yìí eléyìí tó yẹ kémi pẹ̀lú rẹ̀ ká lo àwọn ọjọ́ yìí dáadáa ká má pòfolo wọn kọ́mẹ́dì pé wọ́n tún pòórá mọ́ wa lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn àkókò tó lọ́lá tó síwájú ti pòfolo tá a ti pòfolo wọn tí wọ́n pòórá mọ́ wa lọ́wọ́ tá a fi ṣe rere ẹ̀mẹ́jẹ̀ àtúndékélé yìí náà jẹ́ bẹ́ẹ̀ fún wa àwọn ọjọ́ tá à ń sọ yìí tí wọn bá bẹ̀rẹ̀ lọ́túnla wọn ó sì bẹ̀rẹ̀ níjọ́ mẹ́rin ìjọ tí wọn bá bẹ̀rẹ̀ kí ni àwọn asẹ́rẹ́ tá a lè máa ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá tó ń bọ̀ yìí ìjọ kìíní títí dijọ́ kẹwàá oṣù Dhul-Hijjah torí pé àwọn ọjọ́ yìí nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí láti rí ọjọ́ ọdún léyà nínú wọn ṣáájú rẹ̀ láti rí ọjọ́ àràsà kí wọn lọ yẹ ká máa ṣe láwọn ọjọ́ yìí tẹ́wọ́ kọ́ gbà wọ́n àkọ́kọ́ nínú tó yẹ kéèyàn ó ṣe nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tí ń bọ̀ yìí òun náà ni alhajju wal umra hajj àti umra hajj àti umra a ti sọ a sì ní yé sọ kò sí ń tó kó fowó rẹ̀ sí nígbà tó lọ́wọ́ bá ti bù ọ́ láṣìírí tówó rẹ̀ ti tó òdiwọ̀n téèyàn lè fi lọ́ọ́ ṣe hajj bí kò lọ́ọ́ ṣe hajj ká lọ́ọ́ fi ṣe hajj ó pé ju ká fi kọ́lé lọ ká lọ sí ṣe hajj ó pé ju ká fi ra mọ́tò lọ ìlọ ń gbọ́ yẹn o tó hun rí mẹ́lẹ́ kíkọ tó ń sọ pàṣílẹ̀ àfilẹ́sá kò sì yí ọ náà ní o ti gbàgbé kí tó o bá kú kò síbi tó gbélé lọ o àmọ́ fi dá wọn lójú ẹni tí ò bá yé sọ fún ẹni tó bá ń ṣe iyèméjì níjọ́ tó o bá kú àtiwọ́ àti hajj rẹ lẹ́jọ́ wọ sáré yìí yàtọ̀ sílé kò síbi tó gbé lọ tí wọ́n bá sin ọ́ sínú ilé gan tó bá di pé bí wọ́n á pa àwọn ọmọ àtìyàwó àti gbogbo wọn ta lé wọn tún tọ́ ọmọ lé tí ẹ nìyẹn tí wọ́n bá sì jẹ́ pé ntọ́ra alé bá ní ẹ ilé ló ra òun nídìí òkú ń so kò sí wàhálà kankan ń bẹ̀ ju wọ́n wú ọ̀dànù lọ kí kálukú ó sinmi ó ti wá kankulize gbogbo egun rẹ̀ ó ti kanko àwọn ọmọ náà máa sá bàbá wọn ni wọ́n wú jáde o wọ́n tún wọn àfàsọ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ o kò kése kíkọ́ ọmọkọ̀ lé o tó ọmọ atán rẹ jẹ o kése kíkọ́ ọmọkọ̀ lé àwọn ọkọ̀ lọ sí hajj ọkọ̀ lọ sí hajj sotori pé hajj yẹn rukunan min arkanil islam orígun kan nínú orígun ẹ̀sìn islam ọ̀pọ̀lọpọ̀ ń tanra rẹ jẹ wọ́n ṣe bọ́lọ̀ làwọn ń tàn jẹ ẹ mọ̀jọ́ ọ̀sẹ̀lẹ̀ ńjọ́ gbẹ̀ndà alqiyam nínú rẹ̀ ni pé ọlọ́run ọba ó bi nípa hajj kí ló dé tó ọ̀ lọ sí i mo rò pé oníkálukú wa ti pèsè dáhùn kalẹ̀ sọ́lọ̀ ẹ sì wá gba àwọn lọ́ọ̀yà tó dáńtọ́ àwọn tó mọ yẹn jà tí wọ́n bá yín rojọ́ wájú ọlọ́run kẹ́ wá rí bẹ́ẹ̀ ṣèjọ tẹ́ lọ́ọ̀yà tí ò tí ì máa bi tó wọ́n gbà lọ ní ọ̀ma gbẹjọ́ wòrò tani ọba gba tiẹ̀ náà rò torí de eléyìí ètò pàtàkì ẹja mójútó jama láwùjọ wa gbogbo pápátá bá wọ̀ a máa rí àwọn ilé alárànbarà ni nítorí dáa púpọ̀ ni ṣùgbọ́n dáa jùlọ pé kẹ́ni tí ń kọ́lé òun ti kọ́kọ́ lọ sí hajj náà torí pé ntọ́nà obì ọ léèrè nu ò ní kú kọ́nà abì ọ léèrè pé sọ kọ́lé láyé ṣùgbọ́n náà obì ọ léèrè pé sọ ṣe hajj torí pé tọ́lọ̀ wọn bá bá pèsè tó lè ṣiṣẹ́ hajj fún ọ kò sáwàwí kò sáròyé tó lè rí fún ọlọ́njọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ kó mu ọmọ ṣe èèyàn mélòó ló ń lọ sí hajj ń lu atásìkò hajj bá tó kọdájú pé wọ́n lè kún ọ̀kọ́ ọlọ́gọ́tẹ̀ èèyàn ládùúrú bílù ìṣètò bí mùsùlùmí ṣe pọ̀ ń bẹ̀ tó sósì dáa bẹ́ẹ̀ kò kúkú dáa rárá kọ́dà tẹ́ bá tún sọ àwọn ẹni tí wọ́n fi àgọ́ ọ̀fẹ́ tí wọ́n tún bùn tẹ́ bá fi wọ́n kúnra mélòó ni wọ́n síbẹ̀ náà ló sì yẹ kọ́ kìí ṣe bẹ́ẹ̀ o ẹ̀sìn ni hajj kìí ṣe ibi tí wọ́n ti lọ́ọ́ gboyè kémi náà ń sẹ́ kí wọ́n máa pè mí lálàájì àlàájà tó bá ké torí ẹ̀ ló ti lọ sí hajj ìrìn rẹ tún kù kan àṣesòfò lélẹ́yìn àṣedànù nìyẹn ọ̀n tara rẹ jẹ lásán. torí di eléyìí eléyìí ni tó pàtàkì tó yẹ ká ṣe nínú oṣù yìí. ẹ sì ti mọ̀ pé umra anabi sallallahu alaihi wa sallam tó sọ wá lójú kòkòrò ká máa ṣe ní gbogbo ìgbà ẹni tó bá lọ sí hajj àti umra papọ̀ oore ńlá ni oore ńlá ni nínú ẹ̀ṣẹ̀ tí ń bẹ sẹ́ni tó bá ṣe hajj rẹ̀ nítorí tọ́lọ́run hadith anabi sallallahu alayhi wa sallam tí abu huraira gbà wá anabi ni man hajja lillah falam yarfuth walam yafsuq kharaja min dunubihi kayawmi waladathu umma ẹnikẹ́ni tó bá lọ ṣe hajj tí ò hùwà pòkì tí ò bá yàwó rẹ̀ lò pọ̀ nígbà tó wà nù ihram yóò jáde ọlọ́run fọmọ kó nu ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dàbí ijọ́ tí yàrá ẹ̀ bí sáyé ẹ dákun sáà ń ló ń fẹ́ lẹ́yìn bákan náà anabi ní alhajjul mabrur laysa lahu jazaa'un illa aljanna hajj tá a bá ṣe dáadáa níbàámu pẹ̀lú lànà anabi sallallahu alayhi wa sallam kò ní ládàá méjì tí ì bá ṣe aljanna ẹ dákun ta ni ọ̀sẹ̀ aljanna torí délé ọ̀dọ̀ wá wá o bákan náà umra al-umratu ila al-umra kafaratu lima baynahuma idha ijtunibatil kaba'ir umra kan sígbà tó tuntun sí umra mi láàyè rẹ̀ ọlọ́run fi pa ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin méjèèjì rẹ fún ọ lópin ìgbà tó bá jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké lọ́lọ́run parẹ́ eléyìí jẹ́ ọ̀kan gbòógì nínú sẹ́tọ́ ẹ̀ká mójútó nínú àwọn àkókò yìí ní mẹ́wàá àkọ́kọ́ oṣù zulhijja torí kígbà yẹn gan la máa ń ṣiṣẹ́ hajj ìjọ kẹjọ ìjọ kẹsàn ìjọ kẹwàá ìjọ kọkànlá ìjọ kejìlá àbí títí ìjọ kẹtàlá oṣù zulhijja iná ni ṣe hajj ń tán láti ìjọ kẹjọ títí jọ́ kejìlá àbí láti jọ́ kẹjọ títí jọ́ kẹtàlá hajj tánu nínú àwọn ọjọ́ tí ń bọ̀ yìí náà bákan náà sọlẹ́ kámọ́tútó sọlẹ́ ní gbogbo gbà ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ mùsùlùmí lọ́wọ́ àti kìí sin lọ́wọ́ wọ́n sì fẹ́ wà àlìjẹ́nà ọwọ́ àjọ bí ẹni pé àlìjẹ́nà yẹn bọ́ ọba ṣe lè má jàgídíjàgan ṣe sí bẹ́ẹ̀ lọ́ọ́ rí wọ́n jọ gbẹ̀dẹ̀ àlùkìyàmà bẹ́ẹ̀ ni ṣe sí ọ̀pọ̀lọpọ̀ nu wa ń tọ́ka sí i ẹni tí èsì lọ́n tí sì ń wò pọ́n ọwọ́ àlìjẹ́nà bóun ló ṣe wọ̀ ọ́ wàláhì kò sọ́nà tó lè gbà wọ́ bẹ̀ ẹni tí ń sin lọ́n lójú méjèèjì gan kò mọ bóun lọ́lọ́run ṣe sàánú òun àsìkò lọ́run dákun kọ́ sàánú. torí ẹ ọ ò lè jẹ́ mùsùlùmí tè bá ṣe sọ̀lẹ́ à ẹ má wàá jẹ́ adá dúró lórí àwọn sọ̀lẹ́ wà tí tọ́jú ọ̀ràn yẹn nìkan ẹja tún fi násìlà kù ẹja fi násìlà kù torí pé násìlà inú wọn fi kún ètò ọjọ́ fún wa tí ọ̀rọ̀ wa tí ó tá a sì tọrọ náà lọ níjọ́ gbẹndẹ àlọkẹyà nínú tó tún yẹ ká mójútó òun náà ní ká máa gbé ọlọ́run ọba wa tóbi ní ìgbà tí mẹ́wàá àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ torí pé wá nínú àdéhì látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa wípé àdéhì ibn wípé kò sí ọjọ́ tí ọlọ́run ọba wa tọ́ta ayọ̀ ètò abáṣe nínú àwọn mẹ́wàá àkọ́kọ́ oṣù Dhul-Hijjah yìí torí náà fa akthiru fihinna mina at-tahlili wat-takbiri wat-tahmid ajẹ́ pé ẹ máa wí gbólóhùn la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ ẹ máa ṣe allahu akbar lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ ẹ máa ṣe alhamdulillah lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ alimami al-Bukhari rahimahullah wọ́n ibn Umar àti abu hurairah kọ́lọ̀ wọn bá kó yánu sáwọn méjèèjì tí àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé bá ti bẹ̀rẹ̀ wọ́n máa jáde lọ sáàrin ìjà àwọn sàbẹ̀ méjèèjì wọ́n máa wá sí Allahu Akbar Allahu Akbar àwọn èèyàn máa gbọ́ báwọn èèyàn bá ti ń gbọ́ àwọn náà máa wí ẹsẹ̀ kí wọ́n máa wí pé kí wọ́n máa wí tẹ̀lé àwọn lẹ́yìn o àwọn sì ta wọn lólobó ni wọ́n sì ta wọn jí ni gbogbo ẹni tó bá ti gbọ́ náà mọ̀ pé tó yẹ ká máa wí nù nínú tó ikú ká máa wí lásìkò yìí onani allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd inú àwọn gbólóńtọ̀ yẹ ká máa wí nù allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd tọba tó wí bẹ́ẹ̀ náà kò sí ní tó burú bẹ́ẹ̀ eléyìí ọjà àwọn gbólóńtọ̀ á máa wí lásìkò yìí gbogbo wa la máa allahu akbar allahu akbar bóyá kọ́kọ́kọ́ wí lẹ́ẹ̀mejì àbí kó wí lẹ́ẹ̀mẹ́ta alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń ẹ̀mejì lọ́wọ́ àwẹ̀ la ilaha illallah yọ wà láàrin wọn lẹ́yìn náà allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd eléyìí jagbolo ta máa wí bẹ́ẹ̀ náà láà máa wí títí tí ó fi dijọ́ ọdún títí tá a sì dé Eid títí tí ìmáàmù ó fi dé lọ́jọ́ ọdún tí ìmáàmù bá dé tá a bẹ̀rẹ̀ sọ láti lọ parí níbẹ̀ o ètò àtúmọ̀ wa wí lẹ́yìn ọjọ́ ọdún tún wà lẹ́yìn ìgbà tá a bá sọdún tán kọ́dà ká tó sọdún ètò àtúmọ̀ wí lẹ́yìn sọ láti wà láti jọ àràfà láti ẹ̀yìn sọ láti fẹ́jẹ̀ níjọ àràfà láti máa wí gbólóyún bá náà Allahu akbar Allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar lillahi alhamd lẹ́yìn sọláàtì fajr níjọ́ àràsà a sì máa wí bẹ́ẹ̀ títí di ẹ̀yìn sọláàtì asr ní ọjọ́ kẹrin ọdún. tọ́ nínú tó tún yẹ ká mójútó ní àsìkò yìí òun náà ní gbígbà àwẹ̀ ọjọ́ àràsà ká gbà àwẹ̀ ọjọ́ àràsà pàtàkì púpọ̀ ọjọ́ àràsà òun náà lọ́jọ́ kẹsàn-án nínú oṣù Dhul torí pé anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ ẹjọ́ àràsà ọlọ́wọ́ máa fi pa ẹ̀ṣẹ̀ ọdún tó kọjá rẹ́ àti ẹ̀ṣẹ̀ ọdún yìí torí ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú ẹ máa béèrè ẹjọ́ ìjọ òlòní o ìjọ òlòní o téèyàn fi májọ́ àràsà yẹn téèyàn fi gbà wẹ́ rẹ̀ kéèyàn gbà kó ṣe ìyàwó rẹ̀ lójú kòkòrò kó gbà kó ṣe àwọn ọmọ rẹ̀ lójú kòkòrò kó gbà ọ̀nbẹ nínú tó dáa nínú tó tún yẹ ká mójútó lásìkò yìí òun náà ní pé téèyàn bá lè gbà wẹ́ ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán yàtọ̀ sí tijọ́ kẹwàá ọ̀dà púpọ̀ kéèyàn gbààwẹ̀ ọjọ́ kìíní kejì títí ọjọ́ kẹsàn-án tí ìṣèjọ́ àràfà ọ̀dà púpọ̀ nítorí sọlọ ó ní ọjọ́ tí ọlọ́lá ní ká ni àwọn ọjọ́ mẹ́wàá yìí a sì yí pé nínú dáadáa ṣíṣe náà ni àwẹ̀ gbígbà wà. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn dáadáa ṣíṣe míì nàbí sàrà àwọn dáadáa ṣíṣe míì bíi kárán ọmọlàkejì lọ́wọ́ àwọn dáadáa ṣíṣe míì bíi kájọpá lọ sí umra gbogbo ẹ̀ náà nínú dáadáa ṣíṣe ni ẹ̀rí òṣìṣẹ́ kọ̀ọ̀kan pàtó ni kó o ṣe kìí ṣe kan torí ẹ̀ ó túmọ̀ sí pé tó o bá gbààwẹ̀ náà ẹ̀rí tọ́sẹ̀ tó gbòòrò ó ti kárí gbogbo ẹ̀ àmọ́ agbẹ́yà sẹ́ẹ̀rí kan pàtó wà tó ní kó gbààwẹ̀ sẹ́ẹ̀rí kan pàtó wà tó ní kó ṣe sàrà. nínú àwọn ọjọ́ yìí sẹ́ẹ̀rì kan pàtó náà wá wà tó ní kó lọ sí umra nínú àwọn ọjọ́ yìí yàtọ̀ sí kó lọ sí hajj tó wá sí umra papọ̀ mọ́ tó ìtumọ̀ sí pé dídì lẹ́gbàá mi ní máa bí àwọn béèrè tí ò tí ò bá mu ó dilẹ̀ ọ̀gbẹ́sìn yìí ẹ máa wá jiyàn ẹ máa tanra yín jẹ ẹ àwọn kan ní alẹ́ gbà ọjọ́ mẹ́sàn-án yẹn sẹ́ẹ̀rì kan pàtó wá wà sẹ́ẹ̀rì kan pàtó wà tó ní kó ọmọ gbà nítorí pé ẹ̀rí tọ́sẹ̀ tó gbòòrò nínú òfin ṣẹ̀ríà láàmà ṣe ṣiṣẹ́ títí tẹ́rì kan tó dá dúró gedegbe tó dá lórí nǹkan kan pàtó tí ó sì dé tí ó fi ní ẹ má ṣe léyìí nínú ìtọ́sẹ̀ tó gbòòrò ìgbà náà látò sílẹ̀. الدليل العام يبقى على عمومه حتى يرد الخاص so bẹ́ẹ̀ lòfin ṣẹ̀ríà sọ ẹ̀rí tọ́sẹ̀ tó gbòòrò yìí ó tọ́ka sí pé ó lè gba àwẹ̀ ẹnì kan òsì sí tó lè takò ọ́ kò sí ń gba àwẹ̀ ẹjọ́ mẹ́sàn-án kò sí torí di eléyìí ẹni tó bá lè gbà kọ́ gbà orí ńlá bẹ́ẹ̀ nítorí pé ń bẹ nínú sẹ́tọ́ lọ́lá jù téèyàn bá ṣiṣẹ́ tó lọ́lá nínú nínú àsìkò yìí ládàá rẹ̀ ọ̀pọ̀ púpọ̀ jù ẹnìkan wá ní ẹ sí tó fi dórí ọjọ́ júmọ̀ àbí tó fi dórí ọjọ́ sátidé bẹ́ẹ̀ ni tó fi dórí ọjọ́ sunday kò sí yàtọ̀ nítorí pé àwẹ̀ tí Ànábì ní kó má gbà nígbà tó sọjọ́ júmọ̀ tó sì jọ sọjọ́ accept táwọn olùmọ̀sí sọ yawmul ahad òun lẹni tó bá dàgbà ẹni tó bá dá àwọn ọjọ́ yẹn gbà òun lẹni tó ṣẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé ọgbàjọ́ kan ṣáájú ẹ̀ àbọ̀túngbàjọ́ kan lẹ́yìn ẹ̀ ọ̀sẹ̀ lọ́n náà lànà bí sọlá àṣẹ náà sọ pé illa an yasuma yawman qabla aw yawman ba'da àti tó bá gbàjọ́ kan ṣáájú júmọ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn júmọ̀ ok tó bá gbàjọ́ kan ṣáájú júmọ̀ ọjọ́ òun ni wọ́n pè lẹ́yìn yawmul khamis tẹ́yìn bá wá gbàjọ́ kan lẹ́yìn júmọ̀ ọjọ́ òun wọ́n pè lẹ́yìn yawmus sabt tẹ̀lé yìí túmọ̀ sí pé dídàgbà lànàbí lọ́ọ̀ gbọ́dọ̀ dàgbà tọ́ra àwọn lómi ọ̀gbẹ́sìn yé wọ́n sì kàn máa jiyàn lásán lórí rọ́ ẹ̀sìn òbúkátà àríyànjiyàn àníkọ́ lọ wá mà ṣiṣẹ́ rẹ tó ń ṣe é lẹ̀kọ́ lọ wá mà nígbà tó bá mà tán awuyewuye àtàriwo burúkú tó ń pa yóò dínkù àìnímà máa fa àjàngbìlà fa ká máa ṣàlàyé ká máa lọ́wọ́ tó lùyàn ni. ìkọsọ bá nímà mélòó ló ti sọ nínú tó ọmọ tó wà mà yọ ago lọ́wọ́ àmọ́ ńgbà tó bá ti di pé kásẹ̀tì fẹ́ já sẹ́mi pé kéèyàn ọmọ yọ ago ló kù pé kí ló tiẹ̀ mí torí di eléyìí eléyìí jẹba àwọn nínú àwọn sẹ́ẹ̀rí tó tún yẹ ká mójútó ní àsìkò yìí òun náà ní pé kárí pé dáadáa eléyìí tí ọlọ́run ọba tó ń fẹ́ ká ṣe lọ́jọ́ ọdún àṣe dáadáa yìí onásì ní ká pẹran léya dáadáa tọ́lọ́run ṣe ká ṣe lọ́jọ́ ọdún àṣẹ dáadáa yìí ní ká pẹran léya jọ̀mọ́ ẹran léya onítọ́ ga jù téèyàn ṣe láti fi súnmọ́ lọ́n lọ́jọ́ léya ẹran léya onítọ́ ga jù téèyàn lè ṣe láti fi súnmọ́ lọ́n lọ́jọ́ léya torí ẹ̀ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wa lọ́lọ́run bá fún lágbára àti lè pa á ṣùgbọ́n pọ̀ nínú wa jọjọ tí ń tanra rẹ̀ jẹ tí wa sí nǹkan kan bẹ tí máa mú yàn wọlé yá ni lẹ́kùn ní téèyàn máa wọ̀ àbí báwo ṣé ibìkan lèyàn dàgbà dé tí ó di pé ń leya ni àbí ibìkan lèyàn ó lówó dé di pé ń leya. yá àbí èèyàn lọ mọ́kàbọ̀ náà kó di pé ń leya. yá gbogbo eléyìí ń bẹ nínú tẹ́yìn sọpọlọ dálẹ̀ kò sínú ẹ̀sìn Islam nínú ẹ̀sìn ẹ̀sìn léyà yìí ẹ̀sìn islam sọ pé ìjọsìn tó lọ́lá jù téèyàn lè ṣe láti fi súnmọ́ náà níjọ léyà òun náà ní kéèyàn pa léyà. kọ̀ wá yọ ẹnìkankan sílẹ̀ nínú àwọn mùsùlùmí ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà lópin ìgbà tí wọ́n bá ti lówó àti pa tá a bá ti lówó àti pa kọ̀ yọ ẹnìkan lẹ̀ nínú wa sunna anabi sallallahu alayhi wa sallam tó yẹ ká mójútó ni kódà òfin ṣẹ̀rí àtúnfi hàn wá pé ń tọ́ dáa jù òun náà ni pé tí mo bá lágbára láti pa jù kan lọ kí n má dá dúró lórí ẹyọ kan torí ọ̀gá wa síwájú wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam kì í pa ẹyọ kan o méjì ló máa ń pa kì pa ẹyọ kan méjì ló máa ń pa wọ́n wá sọ yìí pé ntí máa pa yẹn kàbíṣáàni ni àkọ̀rànáni àmàlàhàni wọ́n ní àgbò méjì wọ́n sì jẹ́ àbíhó lórí gidi wọ́n sì wá jẹ́ èyí tó ṣe pé àwọ̀ rẹ̀ funfun àti dúdú ni àdìsí kan tí wọ́n á ṣàlàyé ó ní ó máa ń fi dúdú jẹ àwọn ẹran tí Ànábì máa panu í máa fi dúdú jẹ í máa fi dúdú mu í máa fi dúdú tẹ̀lẹ̀. tọ́ dudu wo ni fi ń jẹun wọ́n lẹ́nu rẹ dudu wo ni fi mu mi ẹnu rẹ dudu dudu wo ló fi ń ẹsẹ rẹ dudu dúdú wọ́n ní bẹ́ẹ̀ làgbò nàbí sallallahu pa gbogbo ara yòókù ńkọ́ ó funfun irú ẹ̀ lọ́yẹ̀ ká máa wá pa nínú hadith bá ti dà síbi kan eme máa wá ti dùnú ti dùnú bẹ́ẹ̀ làdí sọ máa kanra láti wá ṣe ṣe pé èbá sì ṣe pé sunkún pé kíni owó tó ti ná dànù lórí nǹkan òfò sí ọ̀pọ̀ sí ọ̀pọ̀ ni ká mójútó jàmá bí ẹ bá lè pa jù kan lọ pa bá lè pa jù mẹ́wàá lọ́gàn pa torí ẹ̀ ó ti wá yé wa báyìí kò burú kí bàbá pa kí gbogbo ọmọ rẹ̀ náà pa kí àwọn ìyàwó rẹ̀ káwọn náà pa kí gbogbo lẹ́yìn okun fọfọfọ alhamdulillah a ìdẹ̀ra ńlá ni o ìdẹ̀ra ńlá ni ẹni tí ìbá ṣe mùsùlùmí kò lè mà á adúgbò sọlọ tó ṣe wá mùsùlùmí torí di eléyìí ẹ má sàún sọlọ o ẹ má sàún sọlọ tọ́lọ́ lọ́n ibi títí sẹ́bùrú èèyàn o ọlọ́run bú ọ má dọ́gbọ́n o má tan ara rẹ jẹ o gbogbo apáta ìjẹ́ mùsùlùmí rẹ ìnípo ti wọlé ya ezekwa ọlọmọka ezekwa ti dolówó rárá o ọwọ́ ọpọlọ ń bò mí láṣìírí tí mo lè ṣe páàrùn mo ti tó palẹ̀ yá nù torí ẹ̀ ká gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ káwọn mùsùlùmí kẹsì má lọ fẹ́ràn yín pamọ́ sínú pálọ̀ yín ẹ̀sùn má bi ti gbogbo tí ó ti hàn. orí ń bẹ́ẹ̀ torí nínú fífi àmì ẹ̀sìn islam hàn ní. ẹ̀rí bá wà àdúgbò léyà ní bọ̀ yìí awọ̀ tún awò sí ààrẹ nìkan tó so ẹran mẹ́lẹ̀ níṣẹ́ ní ọkàn jọ pé gbogbo ẹni tí ń gbàdúgbò ńkọ́ kò fáàrù ni wọn ni wọn kò sí ti yín bí òṣèjọ nù àbí kò sì jọ pé tí mùsùlùmí náà máa ń wọn ni gbogbo wọn. tọ́ ọba ti rẹran lé ààrẹ sọmọta àmọ́ sọmọ ibi tí wọ́n ti ní jí wọ́n ti ní jí mú lọ o <laughs> ẹ̀yin ò jẹ́ ẹni ọba wa kó láṣìírí láti tún pa màálù gan pápá ṣùgbọ́n lọ́lọ́ lájú sẹ́rà ni àbí màálù àbágbò àgbò lọ́lọ́ lájú àgbò lọ́lọ́ lájú nínú léyà Rakumi lọ́lọ́lá jù láti fi ta kàába lọ rẹ̀ lẹ́yìn náà lọ́ọ́ kan màálù lẹ́yìn náà lọ́ọ́ kan àgbò ṣùgbọ́n nínú iléyà àgbò lọ́lọ́lá jù lẹ́yìn náà ló tó wá kan màálù lẹ́yìn lẹ́yìn ni ó tó wá kan ràkúnmí. àyè wá sọ pé ah, adúrú owó tí mo fi ràgbò yìí rárá o kìí ṣe títà là ń rà fún un torí tó bá gbé títà ni kò sí iye tá a lè rà tí ó pè wá àgùtọ́ ra ten thousand bó ló ti ta tí ó fi gbé ọ àwọn ẹni tí ń tẹran wọn lè ṣàlàyé eléyìí kò dájú pé yóò pè tọ́ra náà rẹran kò dájú pé yóò pè àmọ́ nítorí pẹ́sìn la fẹ́ fi ṣe tá a bá rà lẹ́gbẹ̀rún àpò wàlá ò pè wá torí gbogbo ẹ̀ kò sí kọ́bọ̀ tí ó gbé lọ́dọ̀ ọlọ́run ọba wa so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ wá ní pé torí pẹ́sìn la fẹ́ fi ṣe táwọn bá ti wá díyelé kọ́ ọ mọ̀ náà o àgọ́ ni wọ́n ń pelé yẹn o nínú òfin ọlọ́run àgọ́ ni wọ́n ń pè lẹ́yìn o tí wọ́n bá ní ẹ ẹgbẹ̀rún àpò ni ìwọ náà sì na tọ́lọ́n bá ní kó wọ ọwọ́ kọ́ ra èyí ò jẹ́ bó ṣe jẹ́ ìwọ ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin tọ́lọ̀ ti bọ̀ ọ́ láṣìírí ohun tó fi paléyà ọlọ́run bò ní lù pamọ́ lọ́wọ́ ìwọ tó sì fojú sun pípé pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run yọ bọ́ sí náà ni ọlọ́run bò jẹ́ ọ bọ́ sí i. wọ́n tó sì tiẹ̀ tí ì máa pa tó ti gbọ́rọ̀ yìí nìsín wọn náà ti ní pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo bọ̀ sí náà ni so eléyìí ẹ ká mójútó àti ṣe bẹ́ẹ̀ ẹni tó lọ́wọ́ bàbá wa gbà fún pé yọ paléya oníkọ́fọ́ ara rẹ̀ pa ọ́ mọ́ bẹ́ẹ̀ yẹn pa ọ́ tó radiyallahu anhu ó ní àwọn ọmọbìnrin wọn ní tíléyà bá ti dé gbogbo wọn náà ní máa ń paléyà yọ àsọ fún àwọn ọmọbìnrin rẹ kálukú lọ pa tiẹ̀ kálukú náà lọ pa tiẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin náà tí wọn bá pa tiẹ̀ kọ lọ pa ìmá tanra ẹni jẹ iná lóbìnrin tí wọn máa tanra wọn jẹ tí wọn máa sásẹyìn ọ̀rọ̀ ayan sásẹyìn àbẹ́rẹ́ nǹkan mẹ́tọ́ bá ara kèké sí yóò dúró kò kúkú ní dúró tá kèké gan-an ó lè ó lè máa sáká kó máa tán rẹ̀ jẹ́ lójú kan náà tá kékeré ó fi gan nítorí kó o ti pa torí ẹ̀ tó bá kan pé kó o pẹran léyà wọ́n ní kó o mọ̀ bẹ́ẹ̀ kó o pa nǹkan rẹ̀ fúnra rẹ̀ á tún ńgbọ̀ bá yá tí oṣù Zulhijja bá ti wá bẹ̀rẹ̀ gbogbo ẹni tí ó pa léyà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ọ̀ràn èèyàn lọ́jọ́ lórí wọn kún wọn mọ̀ yìí pé tó sùn yìí ti bẹ̀rẹ̀ èyí tó ṣeé ṣe kó bẹ̀rẹ̀ lọ́túnla àbíjọ́ mẹ́rin èèwọ̀ lọ́jẹ́ lórí ìwọ tó palẹ̀ ya o pé kò gé kánà rẹ àbí kò mú nǹkan kan kúrò nínú ara rẹ àbáwọ̀ rẹ ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ tó gúnrégé nínú Sahih al Muslim láti ọ̀dọ̀ Ummul Mu'minin Ummi Salamata radiyallahu anha ọlànàbí wa Muhammad sallallahu alayhi wa wọ́n ní idha dakhala al-ashru min dhil-hijja wa arada ahadukum an yudahhi fala ya'khudh shay'an min adhfarihi wala ash'arihi aw kama qala sallallahu alayhi wa sallam tí oṣù dhil-hijja bá ti wọlé ẹnìkan nínú yín o tó bá gbèrò kó wọn pẹ̀ràn léyà. ó gbèrò rẹ̀ ó lè má tì ní ó gbèrò rẹ̀ ọlọ́run lè má padà sínú rẹ̀ fún ọ ṣùgbọ́n gbà tó ti gbèrò bó ṣeun ọ gbọ́dọ̀ gé nǹkan kan nínú ìkànnà rẹ̀ ma ó sì gbọ́dọ̀ mú nǹkan kan nínú irun ara rẹ̀ nínú riwaya kan wala min jilde ó sì gbọ́dọ̀ mú nǹkan kan nínú awọ ara rẹ̀ ẹ̀mí kí táwọn máa ń rí ìkànnà gbà mí alẹ́ bùkátà ká gé awọ ọ gbọ́dọ̀ gé nǹkan kan nínú awọ ara rẹ̀ ọ gbọ́dọ̀ gé nǹkan kan nínú ìkànnà rẹ̀ ò gbọ́dọ̀ mú nǹkan kan nù rẹ ẹni tó bá fẹ́ gẹrí tó sì gbèrò pé wọn pẹran léyà àyè ń bẹ fún ọ lónìí àtọ̀la ẹni tó fẹ́ rí ìkànnà àyè ń bẹ fún ọ lónìí àtọ̀la tẹ́lẹ̀ náà súnà ní pípa ọmọ rí ìkànnà rẹ gbogbo ọjọ́ jùmọ̀ bákan náà ẹni tó fẹ́ dirí lóbìnrin tó pẹran léyà àyè ń bẹ fún ọ láti dirí lónìí àtọ̀la orí ọdún ó ti dì í lẹ̀. torí pé kíni kò sí bí wọ́n ṣe bóbìnrin rí àbí wọ́n bá kórun tí irun ò ní já so o sì gbọ́dọ̀ kí nǹkan bọ́ nínú ara rẹ má nígbà tó ti gbèrò pọpọ ẹran léya eléyìí jẹ báwọn kan ní ẹ ìgbẹ́ àmàkà lélẹ́yìn bá wí wọn àyè ni ẹni àmàkà ò ní àwọn olùmọ́ni ńṣe lọ́lọ́run ṣe léyìí lófin káwọn náà ó lè bá a fi fara jọ ẹni tó lọ sí hajj ó tilẹ̀ jẹ́ pàwọ̀ sí ibi tí wọ́n ti ń ṣe hajj. tọ́ ǹjẹ́ èmi ò fẹ́ pẹran léyà bàbá mi ni ó màmá mi ni ó ọ̀rẹ́ mi ni ó pa àwọn aráalé wa ni ó àmọ́ wọ́n bo olúwa rẹ̀ jẹ sígbà tí wọ́n tún wá bo olúwa rẹ̀ jẹun tí èsì ṣe olúwa rẹ̀ ni ó pa séyìn náà ò ní gé kaná téèyàn ní gẹrí téèyàn ní tó sùn yẹn bá ti wọlé rárá o gé kánà rẹ̀ wọ́n lè rẹ̀ eléyìí ọba wọ wí nígbà tí ní ẹni tí wọ́n nìkan ní eléyìí ń wí. àbí ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ tó àti àwọn rẹ tó ga jù kó ṣe ṣíṣe àwọn àjọsìn tí a mẹ́nu kọ́ wọn rántí pé ń bẹnu tó lọ́wọ́ bá máa fi sànú àwọn ẹrú ẹ̀ tó fi máa ń gbàdúrà wọn pé kí wọ́n pọ̀ ní ṣíṣe àṣàlátù sọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹni tó ṣe pé ọlọ́run ẹlẹ́dàá gan àtàwọn màlẹ́kà rẹ̀ mímá àwọn náà wọ́n ń ṣe àṣàlátù sànàbí fallahumma salli ala muhammed wa ala ali muhammed kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammed wa ala ali muhammed. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكثرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ألا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مبتلا إلا عافيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا غفرت له ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا أعنتنا على قضائها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم